ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو المهتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله السلام عليكم ورحمه الله وبركاته adúpẹ́ fún allah ọba tí ọpẹ́ àtọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa anabi wa Muhammad ẹni tí Allah ṣe ní ìkẹ́ fún gbogbo ayé ayatun zahiruha atanakud wama fiha àwọn àáyà tó jọ ìtakora àmọ́ tí kò takora. ibi tí abade òun ni ìtumọ̀ wárídùhá tó jẹyọ nínú sura Maryam. aya seventy one tí Allah ti sọ pé wa in minkum illa wariduha kana ala rabbika hatman maqdiya wa in minkum illa wariduha kò sí ẹnìkan nínú yín illa wariduha àfi kó wàrà dáaná àfi kó wàrà dáaná wàhímí kúmílá wàrídùhà kánà alárọ̀bíkà hátímàm màkúdíyà wàhímí kúm kò sí ẹnìkan nínú yín ilá wàrídùhà àfi kó wàrà dá iná àfi kí ó wà rádà iná kánà àlárọ̀ bíkà hatiman makudiya aláwo ti ṣe é ní hatiman ohun tí wọ́n bá pè ní hatimun ó ní nǹkan tí ò ṣe é yẹ̀ nǹkan tí ò ṣe é yẹ̀ alimautu hatimu ikú hatimu ni kò ṣe é yẹ̀. makodiyan nǹkan tí wọ́n ṣe ní àkọọ́lẹ̀ ohun tí wọ́n ti ṣe àkọọ́lẹ̀ rẹ̀ tí ò ṣe é yẹ ni pé gbogbo wa pátá a máa wàrádà iná. áyà yìí nígbà tí àwọn tí wọ́n mọ kéwù tí wọ́n mọ̀ tuma kéwú tí wọ́n bá ń ké lọ́wọ́ ẹ̀rù ọlọ́run máa ń bà wọ́n ẹ̀rù ọlọ́run ó máa ń bà wọ́n nítorí pé wọ́n mọ ìtumọ̀ wàràdà wọ́n mọ ìtumọ̀ wàràdà. ọ̀kan nínú ìtumọ̀ wàràdà tó wà ní nọ́mbà one òun ni dàkọ́là ọ̀kan nínú ìtumọ̀ wàrádà òun ni dàkọ́là tí dàkọ́là sì túmọ̀ sí kíyàn wọ àyè kan kíyàn wọnú àyè kan bó tilẹ̀ jẹ́ pé wàrádà ó tún ní ìtumọ̀ mìíràn ok so ọ̀rọ̀ ti wá. Wa di pé ẹni tó mú kànga ọ̀lù dání ló mọ ohun tí ìlú ń sọ tẹnìkan bá ń lùlù tó fi ìlú sọ̀rọ̀ ìwọ lè sọ pé ohun tó fi ìlú sọ rèé ẹlòmíín náà lè sọ pé ohun tó fìlù sọ̀rì ṣùgbọ́n ohun tó mú kànga ọ̀lù ohun tó bá lòun fìlù sọ ọ̀lọ́wọlé o ohun ìlù a máa jọra wọn nítorí àmì ohùn ní wọ́n máa fi lùlù àmì ohùn dòrèmí dòdòdò dòrèmí dòdòdò tí n bá sọ fún wa pé dòrèmí dòdòdò tó o bá ní tí n bá bí ọ lérè pé kí ni ìtumọ̀ dòrèmí dòdòdò ọlọ́run náà máa yí ọ̀rọ̀ tó lè kó sí abẹ́ dòrèmí ọlọ́run náà máa yí gbólóhùn tó lè bá dòrèmí dòdòdò lọ ṣùgbọ́n ẹni tó sọ pé dòrèmí dòdòdò ó ní èròǹgbà tó lè má jọ tiyín ó lè jẹ́ ọ̀kan nínú ohun tẹ́ ẹ bá sọ ó sì lè má kankan rárá. ta ló ní Quran Allah ló ní Quran ta wá ni yóò mọ̀ ń tó gbà pẹ̀lú gbólóhùn náà jùlọ Allah ni lórí gásí pé àwọn àfa nígbà tí wọn bá fa àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ míì bẹ tó gásí pé wọn fà sọ́tún wọn fà sósì nígbà tí wọn bá conclude wọn ni wallahu a'lamu hmm. nǹkan kí bẹ́ẹ̀ o wallahu a'lamu Allah ló nímọ̀ jùlọ Allah ó ní ó nímọ̀ jùlọ. wàhín minkum illa wàrídùhà kò sí ẹnìkan nínú yín tí ò ní wàrádà iná ha níbẹ̀ yẹn ó dúró fún iná prona yẹn ń ṣẹ́rí sí iná iná jahannama iná jahim iná sa'ir iná sakor àwọn oríkì iná nù. orúkọ iná gangan ni naaru anaaru tó bá ti wá ní oríkì ní a jahim ní a máa jẹ́ jahannama ní a máa jẹ́ sa'iru ní a máa jẹ́ sakọọrù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wàyí mi ń kún mi láwa àrídùn ha kò sẹ́nìkan nínú yín tí ò ní wàrà da iná. kana ala rabbika hatiman makodiya kí gbogbo yín kẹ wàrádà ná hatman dandan ni o kò ní búyẹ o kò sí búyẹ o makodiya àti ṣe ní kọ̀dọ̀ àti ṣe ní ta akọ sínú kádàrá lẹ́yìn lórí makdi ìpìlẹ̀ gangan ni kọ̀dọ́ kọ́láwọn bá pè bùbù nǹkan kó kọ nǹkan lẹ̀ lé wa lórí ló fi já sí pé a máa ń sọ pé alìmánu bèlì kọ́dárì wàlìkọ̀dọ́ ìgbàgbọ́ nu kádàrà alìkọ̀dọ́ ọ̀nà ni kádàrà kọ́dàrà ọlọ́run lóun ti kọ́ ni wa lórí wípé kò sẹ́nìkan nínú yín tí ò ní wàrádà iná wàyí o ní nǹkan bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn ọ̀kan nínú àwọn ìtumọ̀ tó wà fún wàrádà àtìyànjú ẹ̀ ọ̀nà sì ni dàkọ́là wàlájà synonyms ẹ̀ nìyẹn wàrádà dàkọ́là wàlájà kéèyàn wọ inú àyè kan àwọn tí wọ́n sọ pé ọ̀rọ̀ míì fún wàràdà òun ni dàkọlà wàlájà àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ àwọn ni wọ́n jẹ́ ká mọ̀ pé a wọná pẹ̀lú gbogbo àwọn kèfèrí ṣùgbọ́n iná ọmọ jẹ́ iná ọmọ rárá lára kèfèrí iná sì máa jẹ́ ìtutù àlàáfíà lára mùsùlùmí ohun tí wọ́n sì sọ yìí wọ́n mú ẹ̀rí wá lórí ẹ̀ o ohun tí wọ́n sọ yìí wọ́n mú ẹ̀rí wá lórí ẹ̀ àwa náà sì ti rí àwọn ìṣẹ̀lẹ̀ tó pa èèyàn méjì pọ̀ tàbí jù bẹ́ẹ̀ lọ tíṣẹ̀lẹ̀ yẹn tó já sí nira fún igun kan tó já sí ìdẹ̀kùn fún igun kejì pàápàá jùlọ lórí ọ̀rọ̀ iná kò sí nǹkan tí iná kì í jó àdámọ́ iná òun ni kí ni ó jó nǹkan kì í ṣe àṣẹ iná ní múná jó rárá àdámá iná ní máa mú iná jó nǹkan ọlọ́run dá àdámá ìyẹn ni pé ohun tí mo fẹ́ dá yìí kí ló máa jẹ́ ìṣesí ẹ̀ tó máa jẹ́ permanent idea rẹ̀ permanent idea rẹ̀ ní ti iná permanent idea iná ni pé kó jó nǹkan ní Yorùbá fi máa sọ pé fìílẹ̀ fìílẹ̀ ẹ parí ẹ Allahu Akbar ìyá ni máa fi jẹ ìyá fìílẹ̀ fìílẹ̀ kìí ṣe ná tí ọba sẹ̀rẹ̀ sọ fọmọ pé fìílẹ̀ fìílẹ̀ fìílẹ̀ tọ́bajẹ́ náà ni ìwọ kọ́ ló sẹ̀ sọ sí ìfìílẹ̀ ẹnìkan ò ní gbanámú kọ́ má sáré fìílẹ̀ fún ara rẹ̀ láì gbọ́ fìílẹ̀ fìílẹ̀ so ní ẹ sọ pé fìílẹ̀ fìílẹ̀ kìí sọ̀rọ̀ iná o kìí sọ̀rọ̀ iná. àdámọ́ iná ni kí ni ó jó ni kó jó nǹkan àmọ́ ọlọ́run ọba tó dá àdámọ́ iná òun náà ni ó sọ pé kí iná má jó nǹkan o gẹ́gẹ́ bí àwọn kèfèrí àwọn ọ̀ṣẹ́bọ bí wọ́n ṣe pètèpèrò tí wọ́n sì ju ànábì Ibrahim aleyhisalaam sínú iná tánàbí Ibrahim sínú rẹ́rìn ìtẹ́nà yẹn wá di ìtutù àlàáfíà fún ìtutù àlàáfíà fún. ànábì Ibrahim kì í sì sí òpìdán kábà sọ pé bóyá idán ló ọlọ́run ọba ni ó yọ̀ǹda fún àdámọ́ iná kó lé ànábì Ibrahim lórí. nítorí náà àwọn tí wọ́n tú wàrádà sí dàkọ́là wàlájà wọ́n jẹ́ ká mọ̀ pé kódà tí mùsùlùmí bá kọ́kọ́ wọ iná náà iná yẹn ò ní í ṣe ní jàǹbá kankan kò ní fi ìnira kankan kàn án. nínú nǹkan tí yóò sì fa káwọn èèyàn yóò gbà pé wàrádà túmọ̀ sí dàkọ́là ni pé akitẹ́kṣọ̀ tọ́lọ̀ ń ṣe fún iná àtàlìjẹ́ náà ó dàbí ìgbà tí a bá sọ pé ẹnìkan fẹ́ kọjá sí àyè kan ṣùgbọ́n ibi tí ó gbà kọjá orí afárá ni ó fẹ́ kọjá sí àyè kan àmọ́ ibi tí ó gbà kọjá yìí orí afárá ni ààyè tọ́lọ́run bá gbéná sí ìsàlẹ̀ pátápátá níwájú àlìjẹ́nnà ni. ibi tó ga jù nínú iná òun ló jẹ́ ibi tó kéré jù tó jẹ́ flọ́ọ̀ àlìjẹ́nnà ó wá wà ní gbàgede rẹ̀ báyìí. tó fi já sí pé gbogbo ẹni tó bá wà lìjẹ́ náà ní ọmọ rẹ̀ ti bẹ́ẹ̀ nu ná. now lẹ́yìn tí ọlọ́run bá dá ẹjọ́ tán fún gbogbo ẹ̀dá ọlọ́run á sọ pé àlìjẹ́ náà tẹ́ wọ̀nù ẹ máa lọ bẹ̀. àmọ́ afárá aná lọ́lọ́run gbé kalẹ̀ orí ẹ̀ là á gbà wọ àlìjẹ́ náà. therefore possibility kéèyàn jánu ná ó ti wà bó ló ṣe wá rin ìrìn lórí afárá kan tó ti rin ju irun orí lọ tó sì yọ ju ìlà lọ táwọn ajé òsì ní jẹ́ kó gbádùn bó ṣe ń rìn lọ ọlọ́run làwa ni o. àwọn tí wọ́n tú wàrádà sí dàkọ́là wọ́n rí sọ ṣùgbọ́n ọ̀rọ̀ pin síbẹ̀ ọ̀rọ̀ ṣe kí ni kò pin síbẹ̀ wàrádà ó tún ní ìtumọ̀ mìíràn o èyí ni a fẹ́ gbé yẹ̀wò báyìí. níbi tí a ti sọ pé àlìkọ́ọ́lù àsáàní ọ̀rọ̀ kejì alikawulu asaani anna limurada biliwurud huwa alimururu ọ̀rọ̀ kejì ni pé ohun tí wọ́n gbà lérò pẹ̀lú aliwurudu kálímà wàràdà onífẹ́ìl onọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ wurud òun ni ọ̀rọ̀ orúkọ ọ̀rọ̀ kejì ni pé ohun tí wọ́n gbà lérò pẹ̀lú wurud òun ni mùrúùrù ìkọjá níbì kan ìkọjá níbì kan kìí ṣe adukhul kìí ṣe ìwọnú ibì kan ìyẹn ni pé. wàhímínkùm ìlà wàhálìdùhà wọ́n túmọ̀ rẹ̀ sí wàhímínkùm ìlà márùbìhà ìlà márùbìhà kò sẹ́nìkan nínú yín tí ò ní gba ààyè iná kọjá gbígba ààyè iná kọjá. alasirọti alimadirubu alimukọ fawkọ jahannam èyí ni kíkọjá lórí afárá alimadirubu tí wọ́n gbé kalẹ̀ alimukọ tó dúró fawkọ jahannam sórí iná jahannama kíkọjá. lórí afárá iná òun ni ìtumọ̀ wàhímínkún illa wariduha lọ́dọ̀ àwọn mufasirun míì ẹ sì rí i pé àlàyé tí mo ṣe lórí architecture work tọ́lọ́ ń ṣe pẹ̀lú iná àti àlìjánnà for sure <laughs> for sure ọgbórí afárá iná kọjá àdúrà kọ ọmọ jà bẹ́ẹ̀ ló kú tó ọmọ gbà for sure ọ gba afárá iná kọjá. wàdẹ̀líìlú mọ̀nkọ́ọ̀lá bihada ẹ̀rí ẹni tó sọ èyí ó ní hadithu Abi Huraira radiyallahu anhu. hadithu abu huraira hadithi náà gùn ó wá ń bá hadisi yẹn lọ nínú hadisi yẹn wọ́n wá sọ pé wàyúdùrọ̀bù jísìrù jahannam wàyúdùrọ̀bù jísìrù jahannam nígbà tọ́lọ́wọ́n bá bá dá ẹjọ́ tán wọ́n máa wá gbé jísìrù jahannam kalẹ̀ jísìrù ni afárá. kọ́lá rasulullahi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Allah ó wá sọ pé fàákùnù awwala man yujiz ni màá wá jẹ́ ní àkọ́kọ́ tí ni wàdùnáhù rúṣùlù yàwó mahidin àdúrà tí àwọn òjíṣẹ́ ọlọ́run máa ṣe lọ́jọ́ náà lọ́hùn-ún fún ìjọ wọn òun ni pé alọ́hùnmá salim salim olúwa o láìjọ́ mi láìjọ́ mi láìjọ́ mi olúwa láìjọ́ mi ni àdúrà tí gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run máa ṣe fún ìjọ wọn nítorí pé ẹni tí ọlọ́wọ́n bá là ó ní ó kọjá lórí afárá iná tí ò ní já sínú iná o. wàbíhi kàlàlíìbù ṣe wá rí níbi afárá iná yẹn àwọn ajá wà ń bẹ o àwọn ajá dìgbòlugi ajá iná mithlu shauki asadan àwọn ajá náà ara wọn dàbí ẹ̀gún sàdán ẹ̀gún tó gùn jù láyé nù tó tó bí èso six ó gùn bí èso six ama ra'aytum shawka sa'dan anabi ni ẹ̀yin èèyàn ẹ̀yin sábà mi ẹ tí ì rí ẹ̀gún sàdánì. E ẹ̀ tí ì rírí kọ́ọ̀lù bala ya Rasulullah a ti rí òjíṣẹ́ ọlọ́run a ti rírí ó gùn burúkú burúkú kọ́ọ̀là ànábì wa sọ pé fàyínà ha mithlu shauki sa'adan ó ní dájúdájú àwọn ajá náà ohun tí ó wà lára wọn ó máa dàbí egun sàdáàlì ni gọ́ìrà anaha láàyè alam kọ́dìrà ìdọ̀míhá ìlàlọ́ yàtọ̀ sí pé kò sẹ́ni tó wá mọ òdiwọ̀n títóbi àwọn ẹ̀gún ti ajá yẹn o àfi àlọ́ o ẹ kàn mọ ẹ̀gún sàdáàlì ni o ẹ̀ ohun tó bá jọ la fi ń wéhun ni o tó ti yé. So kì í ṣe pé ó dàbí ẹ̀gùn sàdánì gangan fúlẹ̀ o èyí ju ẹ̀gùn sàdánì lọ débi pé láyà àlàmù kọ́dìrà ìdọ̀míhá ìlàlọ́ kò sẹ́ni tó mọ bí ẹ̀gùn náà ṣe tóbi tó o àfi Allah fatakhatọ̀fù náà sá bí àmàlìhìn àwọn ẹ̀gún náà tí ń bẹ lára àwọn ajá yẹn yóò á máa já àwọn èèyàn nígbà tí èèyàn bá ń gé èso lórí igi yóò máa já àwọn èèyàn bí amalihim nípasẹ̀ iṣẹ́ wọn ni o iṣẹ́ tó o bá ṣe òun ni ó sọ bóyá ajá òun yóò já ọ bọ́ọ̀nù náà ntọ́ bá ṣe ni o à ń sọ fún ọ ní ìsìn ògbọ́ o à ń sọ fún ọ nísìn ọgbọ́ o ọsà ń wa rọ́ọ̀fù ní o ọ̀ ń wa rọ́ọ̀fù káàkiri ní o ajá náà sì ń bẹ tó dúró dì ọ́ o rọwáhu al-Bukhari Bukhari lọ́gbà wa. wà á ìdán bákan náà máa já àyíǹda Muslim ohun tó tún wá lọ́dọ̀ Muslim min hadithi Jabir. nínú hadithi Jabir radiyallahu anihu kí Allah yọnu sí i hadithi náà gùn wàfíìhì ó tún wá wà nínú ẹ̀ wípé wà alájísírì jahannama kàlàlíìbù àwọn ajá kan wàhásàkùn àti àwọn ẹ̀gún kan ó wà ní orí afárá iná. ta'khudhu man sha Allah táwọn ajá náà àti àwọn ẹ̀gún náà tí ó máa mú ẹni tọ́lọ́ ń bá fẹ́ kó mú thumma yatfa'u nuru li munafiqin lẹ́yìn náà wọ́n á pa iná ìríran mọ́ àwọn munafiki lójú thumma yanju al-mu'minun lẹ́yìn náà àwọn onígbàgbọ́ òdodo wọ́n máa là ní tiwọn